ويا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل واعلموا أن الورع أصل الطاعة وزينة العلماء وعصمة الأمراء وسلامة القدامى والله عباد الله عباد الله اجتناب المحارم وفيه ترك كل شبهة وترك ما لا يعني وترك الفضلات وقال ابن القيم رحمه الله تعالى الورع ترك ما يخشى ضرره في الآخرة وقال ابن القيم رحمه الله الورع ترك ما لا بأس به حذرا من الوقوع بالمعصية وقال ابن الجاني رحمه الله الورع اجتناب الشبهات خوفا من الوقوع في المحرمات عباد الله اعلم ان الامور الاربع مراتب اجبلها ورع العدول هو ان يترك المحرمات وكانيتها ورع الصالحين وهو امتناع عما يتطرق اليه اجتماع التحريم وثالثتها ورع المستقيم وهو أن يترك ما لا بأس به مخافة أن يقع في فيه بأس ورابعتها ورع الصديقين وهو ترك ما لا بأس به أصلا ولكن يخاف أن يكون لغير الله أو أن يسهل له كراهية أو معصية عباد الله اعلموا أن الله سبحانه وتعالى يضرب لأمثال الأهل الواحد ليثبتوا على هذه الحال الحسنة قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم أولم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي ولا قال رحمه الله والفقراء هم أهل الوعي وعن أبي سعيد بن أبي وقاص وعن سعيد بن أبي وقاص رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير دينكم الوعي وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أبا هريرة قم ورعا تكن عهدا للناس وما أحسن الفقه الله ليجتمع على الناس قال بعضهم وإن فقيرا وأخيرا متورعا أشد على الشيطان من أبي العالمين حدثنا الله حدثنا وقتنا الله ما هي التفسير الله من وبعثية وبعثية الله بعثية بالتفسير والرسل من أجل àwọn ọlọ́pàá ní aláforíjì kó má bàa ṣe àforíjì àṣìṣe àti àmọ̀ṣe wa. mo jẹ́rìí ní òdodo ó lè fi ẹnì kan síjọ ní tọ́jú ní sáwọn àti rẹ̀ àyàfọ́ mọ́ta wa kùlá. mo jẹ́rìí ní àlejò ọmọ mọ́mẹ́ ọ̀rọ̀ mọ́ wa nípa ayọ̀ sẹ́yà òṣìṣẹ́ ọlọ́mọ wa ní ìṣe. ìyá ìsàn ọlọ́run mo ṣe wá sí gbogbo wa lẹ́sìn ìmọ̀ nípa àwọn náà nítorí kí a gbọdọ̀ rọ ọlọ́run kápá ọlọ́run nípọ̀pọ̀ àti nígbàgbà káwọn mọ̀ wípé ní tí wọ́n pè ní lẹ́yìn ìwé láti ṣe àlùwá Yorùbá kò ní ìtumọ̀ ilé ìwé Yorùbá bá ń ṣe gbé kalẹ̀ lórí ìlú bó ti lọ́jọ́ pé ìtumọ̀ sáfẹ́ ní àtàjẹ ìtumọ̀ rẹ̀ ṣẹ́jú ó sì tẹ̀lé wọ́n ń dáko ní lẹ́nu lọ́pàá yìí òun náà ní ìpìlẹ̀ tó ìmọ̀ bẹ̀rẹ̀ wọn ìpìlẹ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́run ọ̀gá àbẹ̀rẹ̀ ọlọ́run àwọn ìyá ìdí alámàdé ọ̀ṣọ́ ló jẹ́ fún àpá tí wọ́n bá wọlé àpá kan títí títí rárá ó nímọ̀ ó kéwú ó fi kèrè bàbá òṣìṣẹ́ tí wọ́n ti wọ́n kúrò rẹ̀ láyé níbi ìgbìmọ̀ yìí àmọ́ kò látàrí. Ìjọ wọn sọ yìí ó ti bá gbogbo rẹ̀ ní dáadáa tó bẹ̀ lára rẹ̀ ìgbàjọ́. Olórí ọ̀ṣọ́ ẹni tó àpá olóyìn tó lò jẹ́ ẹni tó lọ sọ. Bákan náà, ìdá ń ní àtàjọ yìí, ó sì sọ ló jẹ́ fún àwọn olórí. Gbogbo ẹni

ọjà sí a. Ajẹ́ pé gbogbo àìsí mi wá wà, ìjẹ́ apá mi, ìjẹ́ olómi, ìjẹ́ olúkò mi, ìjẹ́ ọ̀gá mi, ó lè jẹ́ ìjẹ́ látàjẹ ìṣọ́ àti ọ̀ṣọ́ ló jẹ́ kí n tẹ̀ ìwé. Kí wọ́n tẹ̀lé? Ìyẹn ló ọlọ́run. Ìtumọ̀ àdájẹ́ ìtumọ̀ tó tẹnu lọ sí. Wọ́n fẹ́ mọ́ àwọn àpá tí wọ́n ń pè ní wọ́n wọ́n pàdé òun náà ti gbé gbogbo nǹkan tó wọ́n bá ń délé wọ̀ ilé lọ́sẹ̀ ló ti máa ti lè ká kéèyàn máa ń rìn ní ètò ìlú ìgbẹ́ gbogbo nǹkan tó lè tún yàn mọ́tì mọ́ kéèyàn má tètè mọ́ kéèyàn sì máa rìn ní ètò ìlú ìgbẹ́ tó lè tún yàn mọ́tì ìgbẹ́ tó bá ṣe ìyá ìgbà tó wọ̀ lè ní ìgbà ṣùgbọ́n wọ́n ń yí ètò ìgbẹ́ ìdí mi tuntun náà lẹ́nu ọ̀nà. Ìyá yẹn náà wípé jíjà yìí àwọn àmì òun ò lè jáde. Ìmọ̀ kọ́ máa ń yí pé èdè lórí ìtò ìtọ́jú. Kéèyàn ó dìmọ̀ pé ìtọ́jú ti lé wọ̀. Kéèyàn wá túmọ̀ súnmọ́ gbogbo nǹkan tó lè tún ìrànlọ́ṣẹ̀ ìjọ ń tẹ̀lé àtàgbẹ́ ìlú ìlàbàdàn yìí. Ó bẹ̀rẹ̀ náà máa bọ́ra.

kò náà lẹ́nu tó tó gbogbo tó bá ti mú ìlú lọ́wọ́ ẹ̀yìn ìlú wa. Bákan náà, bábá lẹ́nu lọ́wọ́ jẹ kí alọ́jà jẹ ìtumọ̀ ẹ̀ náà ní gbogbo ẹni bẹ́ẹ̀ yìí ti bá ti kàn án ìyá. Nínú ìtumọ̀ ìlànà jẹ, ẹ̀rí tó lè ní ìṣètò ní ti pẹ̀lú ìbáta fún ìwọ. Lọ́nà àtàjẹ, ẹ̀rí tó lè ní ìṣètò ní ti pẹ̀lú ìkànnì jẹ. Bábá mi tẹ tó tó ti mọ ìyá àgbàjẹ tó kẹrù èyí ó àgbàjẹ èyí ó ṣe àṣàbọ aṣọ èyí ó ṣe àṣàárín rẹ ṣe ẹ̀ṣẹ̀ apanirun báyìí nínú àgbàjẹ náà ó lè ní ó ṣẹ̀dá irúṣẹ́ òwò lọ́nà yìí tí màá fi máa yẹ nínú àgbàjẹ ẹlòmí ń bẹ nígbà wọn láti lè lóṣù yóò lọ́wọ́ fifty thousand ìyẹn ò tọ́ ọlọ́run á nìyẹn ọlọ́run ò ní ọlọ́run àwọn ìṣẹ̀dá ọlọ́run ọ̀kọ́ ṣé ẹ̀ka lọ́dà jẹ ìyẹn ń bì ìdíje yóò fẹ́ ká nítorí owó mọ̀ sí owó fi máa jẹ owó fi máa mú owó fi máa bọ́ọ̀lù kájà lórí ẹgbẹ́ àkàrà ìgbà lórí ìjẹ nínú nínú bọ́ọ̀lù kájà nínú ìgbà kan ṣe láyé ìpínlẹ̀ rẹ̀ sáà wọn náà

ọmọ yìí dọ́wọ̀ òṣìṣẹ́ bọ́lẹ̀ tí fún mẹ́wàá pàtó lẹ́ẹ̀kan náà àwọn tó bí alákàjẹ ìjọba ní bùkátà sí òun náà lọ́wọ́ dáwọ́ ìjọba ní bùkátà sí ẹ̀rọ ìgbésẹ̀ kan wọ́n rí gbogbo ẹ̀ sí ìfẹ́ ìgbà tó wọ́n ti bá ní bùkátà sí ó lọ tó jù. bákan náà ìjọba ní àpẹẹrẹ òun náà kí ni ìtumọ̀ látàrí ìlú ẹ̀. Gbogbo nǹkan tí ó bá lè kópa lára báyìí láwùjọ àmọ́ kí ló lè dìbò ẹjọ́ látàrí ìlú kí ló sọ̀rọ̀ àti ọ̀rọ̀ nínú ìtumọ̀ àgbàdé náà. Ẹlẹ́gbẹ́ ń bẹ ọmọ tó wà ní ìbẹ̀ lọ́wọ́ rẹ̀ mi ikú òkú ọ̀ka ọmọlúwa. Ìṣèjú tó ń bẹ lọ́wọ́ rẹ̀ mi òkú ọlọ́pàá ọlọ́pàá pẹ̀lú ẹ̀ nínú pé ẹ̀ látàjẹ òun tí ẹ̀ lọ́wọ́ ìdáwọ́ kúrò nìkan ní ọ̀pọ̀lá àforíjì ní òkú bá lọ sọ́dọ̀ ọ̀la. Ìrọ̀lú ni ọlọ́run, àní bá ń pè lápàjẹ́, nínú ọ̀la ni ó ìfẹ́ pé ìrìn àjò tó ti sọ lórí orú bẹ́ẹ̀. Èyí ó sì fi sílẹ̀ ìròyìn ṣe é, nítorí pé ìrìn àjò bẹ́ẹ̀ ti ń fẹ́ mọ́ padà sí ìrìnàjò ìgbìmọ̀ lórí. Àwọn tó ń pè lápàjẹ́, nǹkan bí ìjọba ìlú òun ní máa dé, nǹkan bí ìjọba òun ní jẹ́ ibi jẹ, nǹkan bí ìjọba òun ní máa mú, bẹ́ẹ̀ sì ṣe báwo fẹ́ ẹ, bí kí n àá ìfẹ́ rẹ̀ lẹ́ẹ̀kan lè fáwọn èyí tó bá fún wọn lè tó lè rí sí yé lórí ìgbà òun ló tó bá dára lé ẹ̀rú bà kí nǹkan ìmọ̀ padà ń bọ̀ òun lọ síbi ilé òun ní mọ́lọ́. ọ̀kan tó àwọn akọ́ àwọn ńlá lẹ́nu ìgbà wọn kó bá fún ìgbà. wọ́n ti olówó ńlá kan lórí Nàìjíríà nígbà náà. ó wá wọ ọkọ̀ láàfáà yìí lò sí ọkọ̀ ọkọ̀ ọkọ̀ tó ṣe tó bá ń lọ ọjọ́ máa ṣe fẹ́ ilé ká ọkọ̀ ìlú yìí tó bá lọ ra ọkọ̀ tuntun tí èdè tó láti fún àṣà àgbáyé. Nípa tó bá bá bá wa wọ ọkọ̀ láti ìkó wá sí dáadáa. Nígbà tó wá dé láì bá wọn bèèrè lọ́wọ́ dẹ́rẹ́bà ilé àá káàkiri lọ́wọ́ náà àjọ wà lójú ẹ̀ àwọn ọmọ ìṣẹ́ wọn ti sọ́lọ̀ olóòwò wọn ní éèkì ní ọmọ ọlọ́jẹ́ lọ́sí bí ọ̀sẹ̀ mi lè tọ́jú àpá pẹ̀lú àyè mo ò kó lè bọ̀sọ̀ bàbá àdéhùn lábẹ́ bàdé ọ̀la láì bá dá ọ̀la ọ̀sẹ̀ wà lọ kó náà tó wà lọ́sẹ̀ àwọn ọmọ ìṣẹ́ wọn ti padà dé àgbọ̀ ọ̀gá ìlànà ẹgbẹ́ mẹ́ta wá mú ojú tẹ̀sí lọ́wọ́ ìdí tẹ́lẹ̀ nígbà wá dé kó ọ̀la wá nínú ọ̀dọ̀ wọn ẹ̀yìn àwọn

torí wọ́n dì í lọ́wọ́ àwọn nǹkan tó bá sọ. eléyìí nínú ìgbà ń pè wá ìlàkà ìrẹ̀lẹ̀ ṣùgbọ́n lẹ́rù èyí gbogbo ìkọlẹ̀ ní ilé àwọn ọmọ ọmọ èyí lè ti pọ̀ sí ẹni bí ìlú àkọsí bẹ́ẹ̀ wọ́n lórí ìdájì. èyí tá a wá sọ yẹn ó wá ṣe dájì ẹ̀mọ́ yẹn ká bí ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe ìtàn táwọn ọmọ lónìí náà ti ká ìlú kúrò tó bá lòun ní wọn àti wọn lójà láti fi àfi ṣe ká lẹ́yìn bọ ìgbà ayé ká ìlú ìlú náà wọn wà lókun àyè dé ṣùgbọ́n tí wọ́n lè fi lòdì sí àwọn tó ti jẹun ìgbọ̀jẹ́ náà òbí tó kú lòdì sí nígbà náà ṣùgbọ́n ẹ̀rí tó ti nítorí pé orúkọ tó ní àti ibi tí wọ́n ti mọ́ ìlú ìlànà ìlànà àbí kí àpá ọwọ́ kábọ̀dà ọwọ́ ọjọ́ ọwọ́ ṣùgbì nínú kábọ̀dà yẹn kó tó dúkù kó tó wá sí ibi ìbádá kó fi ẹnu ọwọ́ nàìjíríà kò táwọn tó tẹ̀sẹ̀ ní ìdí ní táwọn tó tẹ̀sẹ̀ ní ọdún ṣùgbọ́n tó tẹ̀sẹ̀ bá ṣùgbọ́n ní ìdí

èèyàn ń sọ̀rọ̀ wọn. Tí ọlọ́run ọmọ máa ń parí lọ sáàrẹ̀, tó bá pa àbájẹ́ àti ìmọ̀ tó bá pápọ̀ fún ẹbí sí rẹ̀, ọlọ́run ọ̀sán lè ní ọ̀sán. Ó ní mọ̀ tó máa lọ sọ̀rọ̀. Ìmọ̀ yóò wúlò ní lórí ìjọba máa ń sọ. Àlejò àwọn ọmọ tó ń lọ wọn lọ sọ̀rọ̀. Àlejò sọ fún àfọwọ́ àbúrò rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ wáyé àlẹ́bí ní ìyá àbúrò rẹ̀ ẹ̀yìn àbúrò rẹ̀ nínú àwọn tó ń ta ọ̀rọ̀ ọ̀pọ̀ lọ́dọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ púpọ̀ jù ní àbúrò rẹ̀ wà. Àlẹ́bí tí wọ́n rẹ̀ lókè nígbà tó ń ra ó ti máa ń di àwọn ní ìgbà púpọ̀. Àlẹ́bí wọ́n rẹ̀ àbúrò rẹ̀ jẹ́ alákàtẹ̀ lẹ́bí tí a pè ní àlẹ́bí lọ sí alákàtẹ̀ lè jẹ́ ẹni tí ó lè fi lọ́mù jùlọ ní Ó jẹ́ ẹni tó lè lọ àti ìwà ìyẹn túmọ̀ sí pé ìgbà tí ń bẹ lára àpò àwọn àbúrò rẹ̀ ọdún ọdún àìsí síbẹ̀ síbẹ̀ àwọn tuntun ní ọ̀nà ìlàkàjẹ́ èyí ni tó jẹ́ pé ẹ̀rẹ̀kẹ́ni tó bá bí omi mímọ̀ lọ́wọ́ tó wá fún ní àkàjẹ́ lọ́wọ́ ìsàlẹ̀ ìmọ̀ rẹ̀ yẹ́ lórí òun àyẹ̀wò ṣùgbọ́n látara rẹ̀ òní sọ́ọ̀nù bẹ́ẹ̀ sì làwọn ìgbìmọ̀ látara rẹ̀ ṣùgbọ́n tí ìjọba mímọ̀ lọ́wọ́ máa wọ́n ti àwọn òkà ìmọ̀ yìí ṣùgbọ́n ó ń àǹfààní tí ń lè ṣàlẹ̀. Ìgbà mi tí òun mọ̀ tó rẹ̀ máa sọ ẹ̀ máa rẹ̀. Ìgbà yẹn kẹ́ni tí òun mọ̀ tó máa ṣe ẹ̀ bá mi ṣiṣẹ́. Òní ti ti dà, kò sì ní máa ìgbọ́dọ̀ sí ẹ̀mí pàtó. Ìgbà tí mo bá ìgbà ìmọ̀ ìlú mi dà. Ìyọ̀rù kan ọlọ́run, ọ̀kan náà wọ́n lò wọ́n, wọ́n ní ilé ẹ̀yẹ́ tó bá jẹ́ àkọ́ ẹ̀yọ̀ kan pé ọlọ́run ti ní alápàdé òun lè ká ẹni náà sọ. Ó lágbára lórí ó sòrò fún èsì láti sùn lọ́nà ju ẹgbẹ̀rún tí ó lè látàgbé ẹ̀yà. Ìyá tí màá fi ẹni kan ṣoṣo yẹn tí ọlọ́run aláṣọ àwọn ọ̀tá rárá tó wá fún yín mà tó sì ṣe ní ẹni tó látàgbé ẹ̀ olùkà tó ọlọ́pàá ìfún olùkà ó lè fi ti gbogbo ojú ìlú ó lè máa nítorí pé sùn ní ìjọba ìjọ orí lẹ́yìn bá ti rẹ̀ nígbà tàbí ìsúnmọ́ta torí pé nǹkan kékeré lè súnmọ́ sí ọdún ìyá ẹgbẹ́ wa ní àjẹ láti fi kékeré lè lè fi kéra ìgbàgbọ́ ìjọ ọmọ ọ̀dọ́ kò ní kò mọ́ ọ̀dọ́ tó ní lọ́dọ̀ ìbàdúrà ti fi ọmọ ọjọ́ tó kéjọ pé pé kí ìgbà ẹ̀kọ́ àwọn ilé náà nìyẹn òun ní ìdíkó ti wọ́n ní ìlọ́pàá àti ilé yìí ilẹ̀ náà sọ wípé ẹni tó jẹ́ olùmọ̀ tí ó sì jẹ́ alápàdé ó lágbára púpọ̀ èyí bẹ̀rẹ̀ ju ẹgbẹ̀rún ìlọ. Àbẹ̀wọ̀n àwọn aláṣẹ ọ̀sán ara ọmọ tẹ̀síwá ní àwọn àkàtà. الحمد لله الذي جعل الله عبادته وحافظا لعباده المتقين مما يشير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته وحافظوا حدود الله فلا تقربوها فتعتدوها لأن في ذلك حقيقة الله فنفي عن شيء نحن وسعيد قال الله قال الله سبحانه وتعالى ولا تقربوا الزنا انه كان فاحشه وساء سبيلا اي لا تقربوا جميع الوسائل المفضله الى الزنا وعن المكان المستشير رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان الحلال مجد والحرام مجد الامر امور مشتبهات وفي روايه امور مشبهات لا يعلمهن كثير من الناس ومن اتقى الشبهات اتبع على دين ومن وقع في الشبهات كراني يرعى حول الزنا يوجب ان يقع فيه وفي روايه او شفع واسعه رواه البخاري عباد الله كونوا متوجهين في كل حال وحين فإن الناس في الوضع فقل فصنف يتورع عن الفضائل والكبائر وصنف يتورع عن أكل أموال الناس القليلة ولكن لا يتورع في أموال القرية وصنف يتورع في الزنا وأكل أموال الناس ولكن لا يتورع في الغيبة والشتم والنظر إلى النساء في المال الأرباني وفيهم لا يتورع في الصغائر والكبائر قال عبد الله بن مبارك رحمه الله تعالى لو أن رجلا أبقى مئة شيء ولم يتورع عن شيء واحد لم يكن ورعا وورع الإنسان إلى الله من أشد على الناس قال الزبير بن عياض رضي الله عنه أشد الورع في الإنسان وقال إسحاق بن خلف رحمه الله تعالى الورع في المنطق أشد من في الذهب والفضة ولذلك فإن العلماء جعلوا التورع شرطا في القاضي من الناس وكذلك العلماء والأمراء في أشد حاجة إليه اللهم اجعلنا من المتورعين المتقين ووفقنا إلى ما فيه سعادة وحسن اليوم والآخرة وقد قال الله وقد يقسم الله الملك الحكيم ọlọ́wọ́ bá ń lóye kéèyàn ó ní ìní àpàtẹ ọlọ́run ṣe ní òpó tó jẹ́ ẹ̀tọ́ ẹni tó ọ̀la yẹ ní àpàtẹ ló ti lẹ̀ ó pọ̀ tó lẹ́sìn láàárín ọkàn pé ìwé ìmẹ̀lẹ̀ ọ̀la tí ó sì ní kíkà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́run tó ṣe ìyàtàjẹ ní oṣù ìtọ́ tí máa dáàbò gbogbo àwọn ẹyẹ ọlọ́run tí ìdí ìdí tó sí wọn ìní àtàjẹ ìgbékèlè rà ìní àtàjẹ ìgbékèlè oṣù ìtàkùn àwọn oṣù náà fẹ́ àwọn àwọn oṣù ìgbéra bẹ́ẹ̀ ni ìgbéra oṣù bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn àìsí náà ni wọ́n pè yìí bẹ́ẹ̀ ni wọ́n ti wọ́n bẹ́ẹ̀ ní yóò já àwọn wọn ti rọ́ bẹ́ẹ̀ àti ìjìnlẹ̀ rọ́ ìlàkàjẹ ìdókòwò pẹ̀lú ìsọ̀kùn. mo bẹ́ẹ̀ ní gbogbo gbogbo ọ̀sán tí yọ fún ọjọ́ àtọ́lọ́ mo sì jẹ́ ìṣẹ́ àmì ìsọ̀rọ̀ láwọn ẹ̀rọ sọ̀nà ìṣọ̀rọ̀ ọ̀rọ̀ ìyẹn tó ta lọ bẹ̀rẹ̀ ló bẹ̀rẹ̀ wa o ẹgbẹ́ ká máa sọ ìwọ ọlọ́run ẹgbẹ́ kà á súnmọ́ ẹnu àlá ọlọ́run ẹgbẹ́ àmọ̀sọ̀ tí wọ́n bá ní ẹnu àlá ọlọ́run wọ́n bá ló ń bẹ ní wọ́n ti dé kéèyàn má nìyí má nìyí bẹ̀rẹ̀ kàdé pé ìlú ti wà. ṣùgbọ́n ìlú máa lọ bẹ̀rẹ̀ wọ́n tó ti di bí ẹ̀ bá ń bẹ̀rẹ̀ tó ìlú ti dé bẹ̀rẹ̀. tó bá ti dé nítorí òun nígbà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ títí ó ti lọ́rọ́ làkàrà. ìdí ìlọ́gbẹ́ ló ní sọ ààfin pé ìyá òun tó bá ti sọ pé ẹnu àwọn àyíkọ́ náà 第一次跟人家谈，这种关系，这种关系关系，他妈，我给你每个月一千块钱，然后我那个，我就开门开始做开，我到处找关系，无论找哪个做中介，他妈死心了。然后我就说，反正我说的很死，我说什么死关系。然后话，我里面的那些哥，我我那些兄弟，大哥，兄弟，怎么样？给你们。

àwọn mílíọ̀nù kan àwọn wàfáàrí kan àwọn ìgbésẹ̀ kan ti máa ṣẹlẹ̀ pípẹ́ tó lè ní orí èdè ìgbìmọ̀ rẹ̀ tó lè ní ìdí ìgbìmọ̀. Ọba ti lọ sí ọba ti kọ́kọ́ rẹ̀ láti ọba ti kọ́ sí ọ̀sẹ̀ sáńbẹ̀ tó máa dé lọ. Ara rẹ̀ sọ̀rọ̀ pẹ̀lú wa tó bá ti gbé ìwọ́n náà lọ́wọ́. Ọ̀rọ̀ ìjọba ìjọba ìjọba. Tọ́wọ́ ń kó o ẹ̀ kó o lọ kó o lọ́mọ tó bá gbé. Orí pé ọmọ tó ń gbé ìkàlẹ̀ nítorí ìjọba rẹ̀ ní ìyàwó. Ìdíje ọjọ́ tó lè gbé nǹkan tó bá ti lè sọ kí ni gbogbo nǹkan tó bá ti lè sàrà ló kọjá gbogbo nǹkan tí ìyá ti mọ̀ lójú ọlọ́run ò ní ìfẹ́ sí kí èèyàn má rìn ní etí bèrè bèrè nǹkan yẹn rárá. Kí èèyàn má rìn ní etí bèrè bèrè nǹkan yẹn ìyàwó òun pàdé oníyàwó lọ́wọ́. ìyàwó ní ẹgbẹ́ ní ìbámá ní ló ti pàtàkì ní ló ti pàtàkì èyí ìjọba náà máa fẹ́ tẹ̀lé ó lè ká sí ọba tó lọ sí ọlọ́dọ̀ ọ̀fẹ́ ìtumọ̀ máa ń láti bẹ̀ ká má rìn ní ìdí èrè ìgbàlẹ̀ lọ́dọ̀ ìkọ́ owó èlé ìgbà wọn náà bá wà mí tó o bá sọ́ra ó lè kó tó lè fi ọjọ́ náà tó lè fi wọ́n ti ẹ̀rù létí lèdè lédè kan débi pé ó kò sí ìyá. Bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn kan tí ọlọ́run ti léwọ̀, ọlọ́run ẹ̀rọ ìta ọlọ́run, ọlọ́run bá fi nǹkan kan léwọ̀, gbogbo tó lè ní ìsìnkàn ìpákan náà wọ̀ láì kan. Yálà orí ẹ̀yẹ ìsìnkàn ní àbọ̀wọ̀ ṣe, ṣé ìṣẹ̀ ìjẹ́ àárín bẹ́ẹ̀ gbogbo ìṣẹ́ tó máa lè ní النبي صلى الله عليه وسلم إنه حديث ربنا بشير النعمان بن بشير ولم يقول له ما قلنا النبي صلى الله عليه وسلم النبي من تدعى الله وقلنا من تدعى عمر جماعة الله لا على ذلك أو تكرم بإيمان طبعا ما بإيمان على العكس أو على الموضوع الذي يمكن أن يكون ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ ìdílé pàtàkì ẹni tó ẹgbẹ́ bá ti ní nǹkan yẹn kó sáà fún mi. ó lè wò fáwọn ní kó wọn máa dùn ilé ìtàkùn ọ̀sán àti tó wà fún àwọn. èyí ló gbé ẹni kẹ́rin ó bá ti gbìyànjú nǹkan tó wù lójú onítọ̀ wọn ni ó sàtọ̀ mẹ́ẹ̀sì àtọmọlú àjẹ. gbogbo ẹni kẹ́rin ó bá ti máa lọ́wọ́ ní ìrújú ní ẹni táwọn àbúrò àti ètò ìlú àlájá ọ̀gá tó ń kọ́lẹ̀

torí wí owó ìpamọ́ ẹni ọ̀rọ̀ wá kan nípa rẹ̀ láti ọ̀dọ̀ ìfọ̀kọ́ sí ọmọ pẹ́kí wọ́n ti tọ̀ fún àgbẹ̀ nàìjíríà ọ̀dà yìí wọ́n lọ sí dáwọ́ nàìjíríà àwọn tó ìfọ̀rọ̀ lọ́wọ́ pọ̀ sí àwọn tó ta ọ̀dọ̀ lọ́wọ́ nàìjíríà kó nà ti àwọn náà lọ́kàn nínú àwọn ìfẹ́ ọwọ́ lẹ́nu ni wọ́n ó ní àrùn ìlú wà àrùn táwọn èèyàn fẹ́ máa fowó lọ́ọ̀fì sí lábẹ́ láti lè dé kó ní bá wọn wá àwọn tó da wà owó lọ fẹ́fẹ́ yìí tí wọ́n lọ sí ọ́fíìsì efcc kó wá fún ìdílé tó bá ti mú wá òun wà wọ́n yóò wá ní wá fi ètò ìwọ̀ ìyàtọ̀ ìdílé tó yìí ṣe ipò kó fẹ́ fẹ́ mínísítà yẹn èyí ló fẹ́ lọ́wọ́ lórí ẹnì kan á mú ọwọ́ lọ́wọ́ tí ọwọ́ á ní nígbà èyí kan ní kì í dàbí gbogbo owó náà lè nígbà rárá twenty thousand naira owó èkó bẹ́ẹ̀ ni owó kíni ìmọ̀lẹ́rì ìgbọ́n nàìjíríà lè nílé lórí ìdáwùjọ rẹ̀ tó ẹni tí ní ẹ́ńtà tó tẹ̀lé ó ti wù ní àwọn ìgbàlẹ̀ òfin làwọn ìlú bẹ̀rù ìjọba lọ lẹ́nu lọ́sọ̀fin àwọn ọmọ àgbà yẹn ti wọ́n máa lórí ẹ̀rọ máa yọ́n wọ́n sílẹ̀ níbi bí àwọn ènìyàn máa rí ẹ̀yọ́ ń sọ ọlọ́run ẹgbẹ́ gbogbo àwọn aláàbùjẹ wọ́n ti rẹ̀ lọ́wọ́ tó fara hàn tó ìjọba máa fún láàyè láàyè èyí tí ọ̀gá kọ́ mọ́ ọ̀gá àti tí wọ́n bá ṣe àlẹ́ yìí ẹgbẹ́ kọ́ bẹ̀rẹ̀ wọn. àwọn ènìyàn tó lọ́wọ́ ẹ̀jẹ̀ onírànà àyànmọ́ àwọn ènìyàn kan bẹ wọ́n ní àtàkẹ́ lẹ́yìn tó ti ẹ̀kọ́ wọ́n máa ń lábàjẹ́ lórí owó kéré ṣùgbọ́n tẹ́ ẹ bá dẹ́wọ̀n wò pẹ̀lú owó ńlá àfẹ́fẹ́ lọ́kàlá. ẹlẹ́yìn mẹ́ owó bẹ́ẹ̀ ti dẹ́wọ̀n ní abúlé táwọn yọjà kàkà ọ̀gbàgbé ọmọdé ọgbà ọ̀gbàgbé ọgbà ọ̀gbàgbé ṣùgbọ́n ẹni tẹ́ sí nílẹ̀ ẹgbàgbé ṣùgbọ́n ọ̀gbàgbé àgbàgbé wáyé níbi owó tó pọ̀ ìgbà tí owó bẹ̀rẹ̀ sí àgbò àìyè yìí eléyìí kọ́ làkọ̀jọ́. àwọn ìyá nínú rẹ wọn lọ bá jẹ onílé jìnnà kò sí ẹni tó tó kò ní tó dì í. kọ́ àti ìdòwò olówó lọ́nà ẹ̀kọ́ àmọ́ ẹni ká sọ̀rọ̀ lọ́rọ̀ láì gba yìí kò wá bàtà ìlú jẹ. tòótọ́ àwọn tí wà ìbẹ̀rẹ̀ wà ìgbà rẹ̀ náà ti mọ̀ ní kan lọ. ìrọ̀lù yìí ṣùgbọ́n òkú àpàjẹ ìrìnṣẹ́ kọ́lọ́wọ́ sàmì. Bákan náà, níbi ká máa bí nà, níbi ká máa Àwọn ẹni ti lọ àtìgbó kéré àtìgbó tó kù gbogbo ẹ̀ ní wọn ẹ̀ lọ. ló sọ ọlọ́run, àbọ̀wọ̀ ọ̀gbìn ọmọ mi bá ó lé ká mọ̀ pé sẹ́ńtì láti jẹ àmọ́ na àjẹ àkùnrin àkùnrin tí ìlú mọ̀ ọ́tọ́ náà ní kọ́ náà kó sùn wọn fún ẹ. ìyẹn ti wọn náà ṣé ìwọ bá tàbí wọn bá ìyẹn ló ti wọn bá rẹ̀. ìyẹn tó ti fi ṣe ẹgbẹ́ mi ṣe ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ yìí àti ìtàkó àti ìtàkàjẹ́ ìjọba agbára ní kọ́lọ̀ ní sàmì. àbọ̀ wọn kò lè kó lè ya wọn ni àtàjẹ́ àmọ́ òní lágbára ìṣúná àjẹ́. bákan náà àbọ̀ wa ìfàkọmọ kálù kálà ó ní ẹgbẹ́ ìwọ́n tàkàjẹ́ ìjọba ìjáde lẹ́yìn ìrẹ̀lẹ́ ó lágbára ju àpàtẹ tó ìlú ní ìlú owó lọ. Ẹnu bí ìbẹ̀rẹ̀ rẹ̀ olówó òfin lọ yóò ti di owó ìdìbò ìgbàgbé ti ìṣẹ̀lẹ̀ gbogbo ọtí ìṣẹ̀lẹ̀ ìdìbò ṣùgbọ́n ti di àṣẹ kò rí àpàtẹ àwọn ènìyàn kó ní ṣe ìdìbò àbára ẹ̀yẹ́ fún ọlọ́run àti fún ọlọ́run àjẹ́ nǹkan ní ògùn ọ̀rọ̀ ní ìbẹ̀ inú rẹ̀ náà ló dúró wà inú rẹ̀ náà ni ọ̀rọ̀ ó fi ọ̀rọ̀ dákọ̀ nígbà tí ẹ̀rọ yìí nà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wà lọ́nà jẹ ìmọ̀jú láti ẹ̀tọ́ láti olórí òwúrọ̀ jẹ ìjọba pàtẹ́ ìjọba àpá òwúrọ̀ jẹ ìjọba pàtẹ́ bẹ́ẹ̀ náà ni ìjọba jẹ àbájọ owó ilé ìlú ìjọba ká máa ń lo láì lẹ́sẹ̀ àti òmìnira lẹ́yìn tó lè tó òkú lórí adúgbò fún mẹ́lẹ̀ ilẹ̀ òkúta ní tó wà fún ìrọ̀ tó bá ti bẹ́ẹ̀ síbẹ̀ tó bá lè rẹ̀ sí ìbáyẹ̀ ẹ̀rù fún òbí tó tó rí ìlú ẹ̀rú rẹ̀ tó bẹ́ẹ̀ sáájú àmì rẹ̀ ìlú òkú tí ìlú bẹ́ẹ̀ ti lọ́wọ́ dá gbogbo owó náà pẹ̀lú owó ìjà gbogbo owó nípa gbogbo ipò ọ̀nà ẹ̀rù tí ìtẹ̀gbọ́ ìgbà yóò kí ló dé ẹni ẹgbẹ́ kájú òsùn rẹ̀ ẹni ẹ̀mọ̀ òun máa hàn ẹ̀rọ sí máa fi ipò wà ó ti ẹ ẹ̀mí ò lè ti ẹ ẹ̀mí oníkàlùkù ló máa gbígbé pọ̀jù àtàjẹ́ rẹ̀. Àgbẹ̀lẹ̀ wọn ọlọ́ sọ́nà ọ̀tàlá ọ̀nà bẹ̀rẹ̀ àlọ́. Àwọn bẹ́ẹ̀ lè fi tàwé yẹ kí ìwọ̀n lè fi àbọ̀ rẹ̀ jẹ́ lọ́wọ́dọ̀ọ̀dọ̀. Pàápàá lọ nínú ìjà. Pàápàá lọ nínú ìjà. Kí ni abẹ́ sọ lórí àwọn ọmọ àlẹ́ ṣe olùdókòwò lẹ́tọ̀ọ́ sí láti fi ìtọ́ ìṣẹ́ Gbogbo àtàjẹ́ gbogbo ìjẹ́ ìjọba ló ti máa ń wulẹ̀ fún títí tó ọlọ́run ti dájọ́ nàìjíríà lọ́tọ̀ ó dájọ́ ọ̀sán ọdún lọ́tọ̀. ọlọ́run tún mà tó nàìjíríà náà má dé tó fi kọ́ ara kò ní kájà lọ. ó lọ́wọ́ ní ọ̀kan wa ẹbí ká má tàbí ẹbí á ké ìgbà ká má tó nàìjíríà ti lè àkójọ tó àkàlọ́ dára sí ọ̀pọ̀. ìdánilá ẹ̀yẹ ó sàn lọ́wọ́ ó kó ọmọ rẹ̀ kó أما الكلام على مولانا على شيء على وجه الخير ولا ذكر ما أخبر نجعله ولكم بالله والله يعلم ما تصنعون اللهم أنت بجهل قوموا إلى صلاتكم والحمد لله